Good, good, yeah, good, good, good, good morning. I'm here for the job interview. Oh, job? She, o lè she, fífọ̀ kan fún mi? What's that, sir? Kì í change orúkọ ẹ̀. To what? Kí want to pè é ní òyìnbó corporate, I pè é ní corporate to òyìnbó. Does that mean I have the job? Tí màá gba ìṣiṣẹ́ ń bì í, ó mi pè orí mi ò pè because modus operandi tó ń ṣẹlẹ̀ nínú ibi company ó ó permit speaking kí n gba or else kò need that. Tani Oyinbo corporate. Báwo lè pretend fún mi? Bó ṣe yọ ṣe lèmi yọ bọ́, bá mi sọ fún Oyinbo corporate pé kó má gbin ẹ̀pà sórí oko mi. Gbogbo àwọn àgbààgbà wọn sì sọ, wọ́n ní kò sóhun tó dùn bí afárá yẹn. Ká ní wọ́n wà ní táìmù tá a wà ní tó ń mọ̀ wọ́rí. Wọ́n mọ̀ pé rubbish làwọn sọ yẹn ó dojú afárá oyin lọ ìwọ ní adùn tó wà ń bẹ. <laughs> ní rọ́ọ̀dù gbogbo ẹ̀jọ̀.